ẹ kẹ́ mo padà sórí ètò wa ètò yìí pẹ̀lú èmi ọmọ yìí Fowóṣadé Adéfẹ̀wá àlejò mi náà ṣì wà níkàlẹ̀ Pásítọ̀ Táyọ̀ Ayọ̀délé láti ìjọ CAC Mount Zion tó kalẹ̀ sí ìlú Èkó ní Ìkẹjà tiwa bàbá nínú Olúwa ẹ kú ìjókòó àwọn fẹ́ sọ̀rọ̀ nípa ti ìṣòru ọlọ́jọ́ márùn-ún yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ah, gbogbo ẹni tó ní oore ọ̀fẹ́ láti gbọ́ yìí ohun kan wà ohun tó tí a dá èèyàn nítorí ìdí pàtàkì tí a fi dá ènìyàn nítorí ìran hmm. ìran ó ní ìlúkìlú tí ò bá ti síran ìgbé ilé ayé tí ò bá ti síran ọmọ èèyàn ọbẹ̀ yóò ṣègbè. bẹ́ẹ̀ni. ìran pàtàkì kan wà tí Ọlọ́run fún wa ní inú ìjọ wa tó dẹ̀ jẹ́ pé ní ọdún karùn-ún ẹ̀ náà ni tí a máa ń ṣe ní oṣooṣù kẹta ní gbogbo ọdọọdún ìṣòro ọjọ́ márùn-ún ni ó yàtọ̀ sí ìṣòro tá a máa ṣe ní oṣooṣù ìṣòro ilé ẹ̀kan lọ́dún ni ọjọ́ márùn-ún. ẹ̀kan lọ́dún. ẹ̀kan lọ́dún ni ìṣòro ọdún ni tọ́dún eléyìí olúwa fún wa ní àkórí rẹ̀ wípé yóò ká máa ká pè ní òróró ọ̀tun. Hmm. òróró ọ̀tun. ìyàtọ̀ wà láàárín nǹkan tó mọ́ àti nǹkan tó jẹ́ tuntun hmm. nǹkan tó mọ́ lè má tuntun hmm. aṣọ yìí mọ́ kò ń ṣe tuntun ṣùgbọ́n nǹkan tó bá tuntun ó máa mọ́ ó dẹ̀ ní nǹkan kan tó fẹ́ ṣe ní. ìṣòro ọjọ́ márùn-ún yìí olúwa fẹ́ lò láti fi yí ètò àwọn èèyàn padà gẹ́gẹ́ bí ìran tó fi lé wa lọ́wọ́ ìran ìtúsílẹ̀ àti ìyípadà àyànmọ́ ó fẹ́ lò láti yí àyànmọ́ àwọn èèyàn padà àti láti fún wọn ní àṣẹ tuntun nígbàtí akọ nínú ìwé orin dáfídì orí kejì lé ní àádọ́rùn àádọ́rin psalm eh, ninety two ninety two oh, ẹsẹ̀ kẹwàá ó ní ìwọ mi. ṣùgbọ́n mhm. ìwọ mi ni ìwọ ò gbéga. ìwọ mi ni ìwọ ò gbéga. bí ìwọ àgbọn rere. bí ìwọ àgbọn rere òróró tuntun. òróró tuntun. ìyà ó sì ta sí mi ní orí. lórúkọ jésù mo sún àsọ tẹ́lẹ̀ sí ayé tó ní oore ọ̀fẹ́ àtìgbọ́ yìí pé òróró tí yóò gbé ògo rẹ jáde. lórúkọ jésù òróró tí yóò gbé ẹ̀bùn rẹ jáde. lórúkọ jésù òróró tí yóò sọ ọ́ di mímọ̀ fún ayé. ó yẹ gbà á bẹ́ẹ̀. agbára ọlọ́run ìpèjọ àpọ́sọ̀lì kristi ọlọ́run joseph ayọ̀dẹ́bọ̀lá kó lọ sí ayé tó gbọ́mì yé òun tí ó sọ ọ́ di ẹni mímọ́ ó yá gbà á bẹ́ẹ̀. àmín. mo pa ní àṣẹ òun tí ó gbé ìpè rẹ jáde tí ó gbé àyùmọ́ rẹ jáde tí ó gbé ògo rẹ jáde lórúkọ jésù àmín. bọ́mi bàbá àti màmá ohun tí ó sọ dáfídì di ènìyàn tọ̀ nínú gbogbo àkọsílẹ̀ bíbélì ìhòòhò ló ti àgàlè lórí ó ní orí ọ̀fẹ́ lágbà òun a máa fúnni ní agbára tó yàtọ̀ hmm. òun a máa gbé ẹ̀bùn ẹni jáde òróró tuntun ọlọ́run ní ayé tí a wà á sè kò ṣe kò ṣe àná mo sọ nípa àná tí ọ̀tá ń ta káàkiri o mo sọ ní ohun tó túmọ̀ sí ní ayé sí òun ní ẹ̀mí mímọ́ ọlọ́run hmm. ìdáwọ́lé ọlọ́run olúwa fẹ́ lo ìṣòro ọjọ́ márùn-ún bàbá ìwọ tó wojú ọlọ́run fún ọmọ ìwọ tó ní sàtúkẹ́ tó òníṣẹ́ ìwọ tó ti dàgbà tó ò lọ́kọ́ ìwọ tí o ti ga tẹ́lẹ̀ tí ayé jábọ́ hmm. ìwọ tí ègbọ́n àtògùn ilé tó ní òní lọ́dọ̀ lọ ìwọ tí o tiẹ̀ mọ ohun tó ń tà jẹun mọ́. tí o tiẹ̀ yẹ ah, mọ́. wọ́n ní ọgbọ́n ogún ọdún ayé rẹ̀ ògún ó pé ọgbọ̀n kò tí ì gbọ́n hmm. ó pé ogójì kò ní òun tí ì jí sáyé ó pé àádọ́ta ó ní òun tiẹ̀ tí mò ń tó ń tà jẹun ah. kó tó pé ọgọ́ta ayé rẹ̀ ó ti ta ayé rẹ̀ ò ní ta. àmín. nínú ìṣòro olúwa fẹ́ lò láti jí ògo rẹ̀ láti mú ayé rẹ̀ wọnú ògo tuntun gbìyànjú mà àti sà gbogbo bí tí ẹ bá ti ń wo ètò yìí gbogbo bí tí ẹ bá ti ń gbọ́ eléyìí ẹ jájọ pàdé níbẹ̀ àwọn bàbá bàbá nínú olúwa àwọn olórin ẹ̀mí gbogbo ó jọ so tuntun yóò lè wọnú ayé rẹ yóò sì gbógun rẹ yọ in the name of Jesus. àmín àmín lórúkọ jésù òun lẹ ti gbọ́ yìí wípé òróró tuntun à ń fi àkókò yìí lẹ́ẹ̀kan sí pé gbogbo èèyàn pátápátá tó ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti máa gbọ́ abá ìgbógbó bíkíbi tẹ́ ẹ bá wà ẹ̀yin inú ẹ̀ gbìyànjú láti wá síbi ìṣòro ọlọ́jọ́ márùn-ún yìí tó máa wáyé ní ìjọ CAC Mount Zion ní nọ́mbà four Adégbọlá Street adjacent Ìkẹjà local government railway line ikeja along ní ìlú Èkó ti wà níbí ọlọ́run ti ń dúró dè ọ́ láti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu gbogbo ológun ọjọ́ pípẹ́ bóyá yálà owó ojú ọlọ́run fún ayọ̀ ọmọ tàbí yálà ayọ̀ ọkọ tàbí yálà ayọ̀ ìyàwó gidi àbó tiẹ̀ ti kàwé tán o ti kẹ́kọ̀ọ́ gboyè kò síṣẹ́ gidi ìwọ náà gbìyànjú kó o máa bọ̀ ẹ má gbàgbé nígbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá Paul tó sọnù ìkejì ẹ̀ ló sọ fún pé à jẹ́ ká tọ wòlíì ọlọ́run lọ o ìṣòro wo nìwọ náà wò gẹ́gẹ́ bí ogun ìwọ náà máa bọ̀ wá sọ́dọ̀ ọlọ́run nínú ìṣòro ọlọ́jọ́ márùn-ún yìí ó dẹ̀ dá mi lójú pé nígbà tí ìwọ náà bá dé lọ́gán tó bá ti gba òróró tuntun yìí ayé rẹ kò ní rí bákan.